wa ẹwọ bó ṣe ń bá àwọn ìyá wa sàn ẹwọ bó ṣe ń bá àwọn èèyàn sínú ọgbọ wa kẹ́lẹ́dì máa rìn kó ṣàánú wa àti sọ́kà àìsàn ìrànlọ́wọ́ lórí òye fún odindi twenty years kò rí àwọn ọmọ kankan fi sẹ́nu iṣẹ́ àti ní leaders àti youth àti leaders of tomorrow ẹjọ ẹ sọ fún mi ṣé youth ní leaders tomorrow lóòótọ́ ẹ jẹ́ ká ronú ara wa èyí tá a ṣe fún wọn lánàá ìbò tàbí fún wọn lánàá ìdíwọ́ fi ṣe fún wa yorùbá a kò fi ìjà a kò fi gba òmìnira a ọlọ́run lódùmarè a fi bẹ wa ẹ jẹ́ ká ronú wa lẹ́ẹ̀mejì ká lẹ́ẹ̀mẹ́ta ká lẹ́ẹ̀mẹ́rin ṣé bí wọ́n ti àgbẹ̀mọ́ ní ìrọ̀ mẹ́ta ò ń tòṣì ní àwọn bàbá bàbá wa ti tòṣì láyé àwọn lọ́wọ́ àwọn Abíọ́lá ti tòṣì lọ́wọ́ àwọn lọ́wọ́ ayáyé Abíọ́lá ìgbọ́wọ́ para mọ́ aṣeṣeṣeṣeṣe náà ẹjọ́ ǹjẹ́ ẹlòpẹ̀rà ṣé náà yín ṣe déédéé ọ̀nà yín kọ́ sódà ọmọ sọ fún wa pé ká tún tẹ̀síwájú nínú ìnira yìí ẹ jẹ́ ká kú òmè ẹ̀yin èèyàn mi ẹ gba ìwé ìwò kẹwò kẹkà kẹwò bóyá dáadáa la ní fún ní àbí aburú ẹ̀sùn àdúgbò Yorùbá self determination Yorùbá nation no going back akí gbogbo ẹ̀yin bàbá akí gbogbo ẹ̀yin ìyá akí ọkùnrin akí obìnrin ọ̀wọ́tẹ́rì ń sọ di nomination a kì í jà àbá political party kankan jà bí political party bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ bí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ láti jáde láti ṣe rally láti ṣe protest bẹ́ẹ̀ làwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣe protest kí ni ìjà tá à ń jà fún a fẹ́ jẹ́ kí àwa Yorùbá dá dúró ẹ wo bí àwọn Fúlàní ṣe ń pa àwọn èèyàn wa ẹ wo bó ṣe ń bá àwọn èèyàn wa sùn ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn sínú ọkùnrin wa elédùnmarè kó ṣàánú wa a ti sọ fún àṣemọ́ èèyàn kan wà lórí oyè fún odindi twenty years kò ní àwọn ọmọ kan fi sẹ́nu iṣẹ́ àdèní leaders àdè youth àdè leaders of tomorrow ẹjọ ẹ sọ fún mi ṣé youth ní leader tomorrow lóòótọ́ ẹ jẹ́ ká ronú ara wa èyí tá a ṣe fún wọn lánàá ìgbò tá a dì fún wọn lánàá kí ni wọ́n fi ṣe fún wa. yorùbá nation kì í ṣe ẹni tí ń bá àyànjà a kì í jà nítorí.